Exercise 3, columns 1 and 2. Arẹ̀wù tó tuntun. Tóbi. Arẹ̀wù tó tóbi. Bàtà. Ara bàtà tó tóbi. Wọ́n. a ra bàtà tó wọ́n ọkọ̀ a ra ọkọ̀ tó wọ́n dínwó a ra ọkọ̀ tó dínwó ìbọn a tó dínwó tuntun. àràbà tó tuntun ẹ̀wù arẹ̀wù tó tuntun exercise three columns two and three arẹ̀wù tó tuntun ara ẹ̀wù tí ó tuntun. arẹ̀wù tó tóbi ara ẹ̀wù tí ó tóbi ara bàtà tó tóbi ara bàtà tí ó tóbi ara bàtà tó wọ́n. ara bàtà tí ó wọ́n ara ọkọ̀ tó wọ́n ara ọkọ̀ tí ó wọ́n ara tó dínwó.